àwọn èèyàn mi ẹ kú ẹlẹ o orúkọ mi ni dóyà sàlámì iṣẹ́ ìdótò ni mo máa ń ṣe mo sì máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ fìámì volontaire itinérant actif pour le mieux-être des populations ìjókòó mi láàárọ̀ yìí ni pé mo fẹ́ sọ̀rọ̀ fún yín lẹ́yìn àmódi tó mọ̀ pé ní bẹ́ẹ̀ tó yẹ lákọ̀ọ́kọ́ orúkọ yẹn ò tún ṣe orúkọ tí yàn máa lò mọ́ nítorí kò gbajúmọ̀ léèyàn láti mọ̀ pé ìsì tún mọ́ fa ìyàsọ́tọ̀ àti ìtìjú látòní lọ orúkọ táwọn pè táwọn pè ní font labial àbí font labio palatine. Smile, smile, smile. ni ìtumọ̀ àwòdì tí wọ́n jẹ́ font labial àbí font labiopalatine ìtumọ̀ ẹ̀ ni pé àwòdì kan ni tí wọ́n kan àwọn ọmọ kéékèèké ìmọ̀ kan ìbọ́jú ètè òkè ẹnu ó tún lè kan ibi eyín ó sì tún lè jẹ́ àbùkù gbogbo ẹnu tí wọ́n ní papọ̀ mọ́. Let me give you a smile. nǹkan tí mo fà téèyàn fi máa ń ní àmódi yẹn kí ló lè fà á pé aboyún kan kó bímọ tí ò ní àmódi yẹn àwọn kan tó lè fà á pọ̀ inú ẹ̀ a ní wípé aboyún tó bá mu sìgá léyé oyún tàbí tó bá mu ọtí léyé oyún ó tún lè jẹ́ àwọn ewé tí aboyún ò gbọ́dọ̀ mu tó tí ó mu lé inú náà ó tún lè jẹ́ pé àmódi náà wà nù ẹ̀jẹ̀ ọ̀kan nú ọ̀wọ̀ òbí ọmọ náà èyí tó tún wá jẹ́nu ẹ̀ ní pé obìnrin tí ò tí ì lọ́dún láti lóyún tó ní dix-huit ans tàbí àwọn ìyá tí ò tètè bímọ bíi trente-cinq ans tán bá bímọ ọmọ náà lè ṣe àmódi náà. smile smile smile at the party shout smile smile smile smile. báwo ni èèyàn mọ̀ mọ̀ gbà wípé ọmọ kan ní àmódi náà nílùú òyìnbó àwọn má tètè mọ̀ nítorí wọ́n ti máa rí ní inú aboyún náà pẹ̀lú àwọn àpárẹ̀ wọn mẹ nílùú àbẹ̀nẹ́ bíbá yìí wọ́n bá ti bímọ náà lẹ́ẹ̀kan náà lẹ́kẹ̀kẹsẹ̀kẹsẹ̀ èèyàn máa rí èèyàn bá ti rọ́mọ náà lójú ẹ̀ èèyàn rí i pé àmódi náà ń ṣe tán bá rí àmódi náà lérí ọmọ kan ọmọ dòdò ṣẹ̀wọ̀n ìdá mẹ́mi lẹ́ẹ̀kan náà tán fi wò tó bá jẹ́ àmódi náà nìkan ló ní ni tàbí àmódi míì tó wà lára ẹ̀ tán gbọ́dọ̀ wò lẹ́ẹ̀kan náà tán bá sì rí lẹ́ẹ̀kan náà àwọn dòtó tó ṣe àwọn examen mi lẹ́yìn ọmọ náà fi wò tó bá jẹ́ pé àmódi yẹn nìkan ló ní ni tàbí àmódi míì bí èèyàn tó wà lára ẹ̀ nítorí àwọn ọmọ tán bá ní àmódi yẹn wọ́n tún lè ní àmódi míì tọ́kàn dókítà wò lẹ́ẹ̀kan náà. Let me give you a smile. àwọn èèyàn mi àmọ́ ń pé àmódi yẹn ó burú ìsì mọ́ banújẹ́ àmọ́ ọkàn yín kò balẹ̀ nítorí ó ní ìwòsàn tẹ́lẹ̀ àwọn òbí àwọn ọmọ tó ní àmódi yẹn ọmọ fi àwọn ọmọlẹ̀ kan dàgbà pẹ̀lú ẹ̀ tàbí ọmọ pa àwọn ọmọ náà àbí wọ́n dúró kí ìrànlọ́wọ́ dé kó ń lo òyìnbó tàbí ìlú mi fi á wo àwọn ọmọ wọn sàn àmọ́ látòní lọ pẹ̀lú aṣọwọ́pọ̀ train àti viami wọ́n lè wo ọmọ yín ìwòsàn ẹ̀ tán tí owó kan ò ní bọ́ lápò yín. smile smile smile. ìpà tó jẹ́ bẹ́ẹ̀ nísìnyí gbogbo ẹni tẹ ní ọ̀rẹ́ bàbá ìyá tó lọ́mọ tó lámòdì yẹn tàbí àwọn ọmọọṣẹ́ ilé ìdótó bí èmi náà tẹ bá rí ọmọ kan tó ní àmódi yẹn ẹ fi ránṣẹ́ sí service chirurgie pédiatrique ní senachu tàbí kẹ́ pè nọ́mbà soixante quatre-vingt-quinze quatre-vingts quatre-vingts ti association fiami kan fi wá ilé dòtò. pẹ̀lú program smile train pẹ̀lú Via Me a mọ́ gbé ìdùnnú wá ní fún yín ẹ ṣeun.